نعم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ọlọ́run gbogbo ẹni tó bá ṣe dáadáa ní zẹ́kẹ̀rì àwòkọ́nsá àyè ìṣọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀. obìnrin tó bá gbègbè sí ayé tó yẹ kó gbé kó ṣe bí ṣe yẹ kó ṣe ní zẹ́kẹ̀rì ó jọ ọkùnrin àwòkọ́nsá àbójúbẹ̀rẹ̀ ọlọ́run ní pàlà nọ́ọ̀sì yánnáwó àyà kan pàyè bá àdéhùn láti dán ọlọ́run ìtẹ̀mí dáa. ولا ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ومن توا كل لسان توجه بين القيامة جيل يقوى كفول يرجون القيامة يقولون مكفر شيء أبي الله قالوا كشيوي فين قطعوا قلت قولوا لهم يا جماعة والله العظيم قالوا ولو أنهم فعلوا ما يعظون به لكان خيرا لهم أنفسكم أن اخرجوا من دياركم ما فعلوه أن اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعدون به لكان خيرا لهم وأشد تثبيتا وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما ولو أنا كتبنا عليهم كان قوة ومن هو Islam ìjọ tó gbé oná súnmọ́ síwájú ìlú ọ̀yọ́ àlékùtù àwọn ìgbàkan ó yá máa rìn lọ bá àpò ìwọ̀ gbọdọ̀ fún ìkúsílẹ̀ olùlàpẹ̀rẹ̀ kó onígbàgbọ́ ló ti gbé gbìyànjú àti àwọn ọ̀rẹ́. ولو أنا كتبنا عليهم أن يقتلوا أنفسهم أو يخرجوا من دياركم أو يخرجوا من دياركم àbí nǹkan àṣẹ ni wípé ní ìṣe ẹnìkan kan olùgbàgbà padà sínú yín o ó sì ń jira dandan èyí tó jira gbàgbára ayé tó jẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀ ìṣẹ̀ ní sáwọn kò sì máa rí àwọn aráyé rẹ̀. olùpè wọn kódò tó lè fi fídíò kọ nígbà táwọn sọ ìgbó ẹ̀sìn ìrìn àjò tó gbọ́. bàbá olúwo ìlà pọ̀lì ìrìn nínú. òṣìṣẹ́ tó lè ọlọ́run bá ní kámúlà pọ̀lú ìgbà. ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد لو كان وانسوا تعرف وانسوا لكان خيرا لهم وما دعوا وأشد تثبيتا فإذا لا تسألن لهم عظيما àwọn náà lè wá fún wọn lẹ́sàn tó tóbi. ولهديناهم صراطا مستقيما ọlọ́ba ni níta àbájúde fún wọn ni pé àbá la ọ̀nà fún wọn ojú ọ̀nà tí wọ́n ń sọ̀rọ̀ ní sọ́rọ́pọ̀ ìfọwọ́sí àti ìlú náà sọ̀rọ̀pọ̀ ìfọ̀sí àbájọ wọn lójú ọ̀nà yàtọ̀ ọlọ́ba ń sọ̀rọ̀ sọ́rọ́ tó àlùfọ́sọ̀rọ̀ ọlọ́run kò wá láti èdè sẹ́yìn ìjà láàrọ̀ ọlọ́run. قل قل أرأيتم إن جعل الله عليكم الليل نعم. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة. Ini bahasa Indonesia. tí ìwé ẹ̀ka àti lónìí àwọn bí wọ́n ti sí yẹn àwọn náà bá sọ pé ìlú ní mọ́mọ́bà láyé wọn sí wọn. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء. Ìyá àwọn ọ̀sẹ̀ wo من إله غير الله يأتيكم بضياء ẹ̀sùn kẹ̀mí ìpínlẹ̀ tọ̀sọ́lọ́ ó lè mú òrùn jáde bá wọn. ẹ̀rọ fífẹ́ ẹ̀rọ tó ra òun fún jáde ara dá ẹ̀rọ jáde. من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون. wọ́n ní ilé ẹ̀rọ òun bọ̀ àfáà kan náà gbàgbé ó ń rìvọ́ọ̀bù aráàlú ọ̀run àbí ó wà báyìí ọ̀run wá ń tàn sí ibi tó bá yí sí ẹ̀ nílẹ̀ tí mo ibi wá sí kò nílẹ̀ tí mo sì tó dà káyé wá dúró bá wọn ọ̀run ó tàn sí ibi àbí ilẹ̀ ó ti níbi tí lọ́ọ́ ti sùn ẹ̀ kò mọ́ mọ́ níbi tí lọ́ọ́ ti mayan kusuma. Qul ara'aytum in ja'ala Allahu 'alaykum an-nahara sarmadan ila yawm al-qiyamah. Wọ́n ti jẹ́ pọ̀ sọ́nà láti kó máa bẹ sármàdá. Wọ́n yẹ pé òun la ní kó máa bẹ nǹkan tó ń ṣẹlẹ̀ òsì ní ọ̀pá ọ̀gbà àwọn rẹ̀. Qul ara'aytum in ja'ala Allahu 'alaykum لها سرمدا إلى يوم القيامة ألم تعالى الله بانك يوم كما سرمدا إلى يوم القيامة أما من سوى كما يتلقى من يلون لدرجه Iṣẹ́ yìí máa mọ́tòkàn lásọmọ pé ọlọ́run bọ̀ balágbára ni kódà. Nínú sọ́rọ́ ti ìrọ̀lùmọ́lì, ọlọ́run bá sọ yìí pé fún àrò àìsàn ìsìn àgbàyà. Fún àrò àìsàn ìsìn قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غبرا فمن يأتيكم فمن يأتيكم بماء معين. àròáìtùm ń àtúbà àmà òkun bọ̀rọ̀ tí o bá jí ní ọ̀sán kẹ́ẹ̀ ṣe kéré rẹ̀ á ẹ̀sìn ká kóró ti kóró ní ìjọba wọn bá ti rò. ولأرأيتم إن أصبح ماؤكم غورا ìjọba wọn bá jẹ ẹgbẹ́ àkọsílẹ̀ ọ̀pọ̀ nílẹ̀ àkọsílẹ̀ ìlú yá okòrò ẹ̀yìn náà tó ń kó ìlú tọ̀. ولأرأيتم إن أصبح ماؤكم غورا ẹjọ́ nǹkan kan àwọn yìí o. ó jẹ́ pé ìlànà tó wá lórí báyìí lánàá bàbá ìyá ni ìdínà ìlà ẹ̀sùn mi ti ọ̀tá ní ẹni pé ó náà kọ̀rọ̀ ọ̀rọ̀ nìyí. mọ́ òkun ẹ̀rí ta ìdáwọ́ fọ́tò mú sọ̀rọ̀ ní ìfádà tó lè mọ̀. mọ́ òkun tó gbomi ní pátápátá gbomi tó ní abẹ́rẹ́ ìwà wà ó di kòkòrò. now ẹ wá ń pe èkó pé ìbàdàn pé àbújá pé káwọn jà pé olùkọ́ péré lọ́wọ́ tí wàá ní kómi mọ́ ìlú ẹ̀ sílẹ̀ òṣèṣẹ̀rẹ̀. wọ́lọ́ọ̀rì àwọn èèyàn mọ gbogbo jà wọ́n báyìí ẹ̀yin náà yóò jà wọ́n lójú pẹ̀lú báwọn nìkan irú kò sì pọ̀ nílẹ̀ àwọn yóò sì máa fọ ara wọn. Hmm, bó ti rọrùn títẹ̀ kan sí pápọ̀ ó ti rọrùn tó yẹ gbogbo ìyá lè yí padà òsì owó tó ní ní ìdàkudà ní ìsìn olóńgbò twenty four hours ó ti dìdàkudà tó wà lóru láàrin twenty four hours ó ti dìdàkudà nígbà tó bá di thirty six hours forty eight hours ní tó ti sí ọ òsì wọn máa wọ mọ́tò rẹ lọ́wọ́ ìlú ìlú ó máa wọ sọ́dọ̀ lọ́wọ́ àmọ́ lónìí. قل أرأيت إن أصبح لا أغرى الله أكبر فمن يأتيكم بماء معين سورة الممزة نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويخلق اليوم نفسه الذي جمع ماله وعدله يحسب أن إنما له مخلبة كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الملقنة الذي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمل ممثلة لا حظ ولن ويل لكل همزة wẹ́rù ní kúlẹ̀ hùmẹ́dẹ́ ti hùmẹ́dẹ́. a fẹ́ fún wa pé sóra yìí ọlọ́run bá sóra fún yìí nínú tí wọn kó jẹ́ yìí máa àǹzálà yìí ọlọ́run ti sọ yìí ra ilé wà aṣọ́rò nínú ìtumọ̀ ọ̀rọ̀ mi wà táwọn mi sọ sọ àmọ́ ilé ìlú àṣìhárò ní àdìmọ́tì wípé ìtumọ̀ àlùmọ̀tíyà ọ̀wọ̀ màdàníyà olùkíyà sọ fún wọn sọ súwọ́rà kalẹ̀ wàláwó káàmù nàmí ìsọlọ lọ́wọ́ àríwọ̀ká sí màdínà wàlá ìnáwó kọ́bùlà ìjìrá tó bá tà àdìjọ kọ́bùlà ìjìrá wàyí làdìjọ kàn fi maka ìjà tó bá wàyí làdìjọ kàn fi maka káàmù kọ́bùlà ìjìrá olùkọ́ ìlànà màtíyà وإن كان بعد الهجرة يقال لها مدنية وإن كان نبي في مكان تبدي أنتم قارنوا آية من سورة المائدة اليوم أكملت لكم دينكم اليوم أكملت لكم دينكم وأسلمت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا نعم.

arafa ń gan wallahu a'lam ó aqrabu ila Makkah ju Madina lọ ṣùgbọ́n aya ìtura pé aya tún madaniyya mo rò pé yóò ọjọ́ máa tó ní aya tún madaniyya annaha nazalat ba'da al-hijra ó sọ̀kalẹ̀ lẹ́yìn hijra aya tún madaniyya so àní aya yìí màkìyà ní bí tìfà báwọn afa ti sọ yẹn ara ń tí ọlọ́run fẹ́ ká mú nínú sọ̀rọ̀ yìí òun ní pé ọlọ́run ṣe tàbí ìdá àwọn ṣùkúrò ọlọ́run dẹ́rù bà wọ́n ọlọ́run láàánú àwọn ọlọ́run á bẹ̀rẹ̀ pẹ̀lú wáyé. wáyé nìkú lè hùmẹ́sẹ̀ kí lùmẹ́sẹ̀. bẹ́ẹ̀ sì máa wáyé apáta ní àlàádáàbù wọlé ẹ̀kọ́ àwọn kan ní ṣòlúùlù ṣẹ́rọ̀ àwọn kan sì ní àlùwáàdì sí jahannam lè ìlú bí máa صديد المشركين وأهل النار وقتلهم أو قتلهم àwọn tó ti ní wádìí yẹn wádìí túmọ̀ lẹ́tìfálì ibi kan tó wà jẹ́ pé àárín rẹ̀ báyìí wí lè sàn bẹ̀ wọ́n á ní kí gbọ́dọ̀ ní pé omi ọ̀hún ò tí àgbàrá kan mọ̀ wọ́n bẹ̀ wọ́n dára wò sí ìnáwó báyìí iná ní ìdí ọ̀tún iná ní ìdí àgbàrá kan àmọ̀ wọ́ bíi pé pákíjì kan wà láàrin ẹwà yẹn. ibẹ̀ wá rò èkì títí máa ń jáde lára àwọn ọmọ náà yóò ṣe pọ̀ tó ibẹ̀ yóò máa wọ́gbà wọ́n tún á ju àwọn kan sínú yìí. wọ́n ń sọ́nà bá ti jẹ́ gbiná ìmọ̀ sọ pé wáyé wáyé ìlànà. ṣé mo lè mú bàjá kí ni mú bàjá? kí ààyè yìí kó máa jẹ́ ààyè àwọn ìlú màdá ìlú màdá ẹ rí i pé ọ̀rọ̀ tó bá wá lẹ́yìn ilé ìtọ́lọ̀ bá ń dá ọ̀rọ̀ kankan wá sọ̀rọ̀ nítorí ọ̀ká fẹ́ sí kí ni. àmọ́ tí ní ìlú ìdá àwọn bàjẹ́ náà ṣe kí kò bẹ́ẹ̀ fẹ́ sí ìjọ tó ti tán. bó làdé wá ní tún òsì wọn ṣe. àlùfúmọ́gà ó ní anamá àbí alẹ́ni yẹ ìbò náà sá sí ojú ìlú. والنمذ الذي الكتاب الناس في غيابه ẹni tó jẹ́ pé yóò máa bú àwọn èèyàn pẹ̀lú ìyàní nínú bí wọn táwọn náà wà lẹ́ba rẹ̀ ó láyà lóko ó lè bíyàn gbogbo tó wà wò ṣe fi ń yẹ̀yẹ́ àwọn èèyàn ní òun mọ́gà àmì mọ́gà ló tó jẹ́ pé òun ṣe dáadáa tó bá rí wọ́n ní kan nínú àwọn tó kọjá pé wọ́n fi ṣẹ̀rí ọ̀rọ̀ kàmọ́kọ́lá kọ́ba àwọn ní ìkó lọ́dọ̀ ìmọ̀ kọ́ba rí kọ́bùlà nínú náà mùfàsírù ìyẹn ẹlòmíì tó kọ́kọ́ sọ ọ̀bìlà ní mọ́mọ́ sọ̀rọ̀ rẹ̀. wọ́n ní wọ́n sọ pé tòdìléyè wò di wàlé tòdìléyè wò di ìlà lákọ́yítà ní tẹ̀dìbà tòdìléyè wò di ìlà lákọ́yítà ní tẹ̀dìbà. tòdìléyè wò di ìlà. tòdìléyè wò di ìlà. لاقيتني كذبا تبني بودي لا لاقيتني كذبا تبني بودي لا لاقيتني كذبا وإن إغوي فأنت الهادي المزا وإن وإن أغيب ní mọ̀mọ́ra tí o pé atatẹ̀sírọ̀ ahmada wa in ugbọ iya fa antala zulhumaza. fẹ́ẹ́ ugbọ iya fa. wa in ugbọ iya. wa in ugbọ iya fa. antala hami zulhumaza. fẹ́ẹ́ hami zulhumaza. fa tudli ilayya. tudli tudli bi wudi wa in. تبلغ الدين لقيتني كذبا تبلغ الدين لقيتني كذبا Odìlé bi wòdì ìdá láfàìtà ní kẹ̀bìbá. Odìlé bi wòdì ìdá láfàìtà ní kẹ̀bìbá. Odìlé bi wòdì tóbi adla. Odìlé bi wòdì ìdá láfàìtà ní kẹ̀bìbá. Odìlé bi ìdá. على قلبه كذبا كذبا كذبا خذني بودي إذا لاقيتني كذبا خذني بودي إذا لاقيتني كذبا انظروا إليه تدلي بودي إذا لاقيتني كذبا تدلي بودي إذا لاقيتني كذبا وإن أبيت الهام كل مدى فإن غيرت هذا الهام كل مدى فإن غيرت هذا الهام كل مدى قل آه يجب به لا لا تلقني كذبا ترون فما اليوم آه،, آه جدا تدلل وجيدا لا تلقني كذبا تدلل وجيدا لا تلقني كذبا نجزوه ما يكفيها Ìbùnúbi ìdí ìdá lápẹ́ ìta ní ìṣẹ̀lẹ̀ ìgbà ẹ̀rọ. Ìbùnúbi ìdí ìdá lápẹ́ ìta ní ìṣẹ̀lẹ̀ ìgbà ẹ̀rọ. Wá èyí ìbọ̀ ìyá pa àrùn Sálíháàmì Júlú Mọ́já. Èyí ìbọ̀ ìyá pa àrùn Sálíháàmì Júlú Mọ́já. غير ساعة الهامج المدى وإن أضيت فأنت الهامج المدى فإن غيرت فأنت الهامج المدى وإن غيرت فأنت الهامج المدى بيده سلقت مثلا àwọn èèyàn kan wà má bínú má bínú ó gbọ́dọ̀ wà nínú àwọn èèyàn tó bá tó yẹ wọ́n gbọ́dọ̀ sùn nínú wọ́n gbọ́dọ̀ sùn náà tó bá ti sori re ní tó ti dórí re ní lójú ọtí ni kò ní ìkàlọ́wọ́ láyé. Ìdílé òjì rárá àmọ̀ dàbí lọ. Ẹ má ti rí ẹ ti rí ẹni Màá fún wa ní ìdí ìdílé àfọ̀yí pé ní antidote rẹ̀. Ìdílé òjì rárá àmọ̀ dàbí lọ. Bí wọ́n bá rí èèyàn, mú mi o. Ọlọ́run bá ń sọ nínú sóòrọ́sì ولا تزال تطلع على قائمة منهم فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية نعم يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به نعم ولا تزال تطلع على قائمة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح inna Allaha yuhibbul muhsinin. mo dáná sí ara rẹ lọ́rùn o kò sí orí rẹ rí kó o bá ilé lórí rẹ àwọn tó sùn ó pọ̀ láàyè oríire rẹ oríire ayé là ń sọ o ntáwọn yà máa lórí rẹ láyé kó o ilé sí àwọn tó sùn ó. olóòwò ń sọ fún mi Muhammad sallallahu alaihi wasallam mo bínú ó ra àwọn èèyàn kan wọ́n yẹ sọ́lọ̀ láàrin ọjọ́ lẹ́yìn ẹni máa bá ànábì yọ lọ́ọ̀lá àwọn ìrẹ́bì ìjọ yorùbá èyí ń sọ pànábì yìí tí ọkùnrin mọ̀ wọ́n sọ̀kò tó ń lẹ̀ gbogbo ojú rẹ̀ méjì padà tó kéde tó bá fún ìṣẹ̀lẹ̀ nílé muhammadu sallallahu alayhi wa sallam ọkàn sọ̀n kankan fún inú ọ̀rọ̀ ànábì sallallahu wa sallam ó wáá jẹ́ nǹkan tí ò bá àádá rẹ̀ lọ kó ní ọwájú bẹ̀rẹ̀ gbìyànjú ní ìpadà lágbára náà ó dànù lọ́rọ̀ sí ìlà sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀. ó náà wọ́n kó ànábì lógún tí wọ́n látàdá lè tàbẹ́lì ọkọ̀ sí ní àlàkọ́lẹ́ dàgbà àdúgbò pẹ̀lú àlà ọkọ̀ ìrẹsì nínú ìlà ọdún nínú ìlà àwọn ọmọ pọ̀ tí mo ti ìwọ ló ń lárò jinlẹ̀ alátàrí ìka tó ní kó làwọn ilé ìfẹ́ jù ولا تزال تطلع على خائنة ó fi tọ́ sọ̀rọ̀ ní ọkà bá pé á ah, ìlú ti tọ́ kí ló ń pè ní tọ́ ẹ tó tọ́ sí omi ti bísíǹsì rẹ̀ hàn. ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم. àwọn èèyàn gbẹ́ndì ọ̀rọ̀ ayé ìdòwò yìí pé tó pèsè bísíǹsì rẹ̀ kò lè sọ fẹ́ẹ́ nìkan nígbà tó bọ̀. ولا تزال تطلع على خائنة منهم wọ́n bàjẹ́ ó bàjẹ́ kó bàtà má bàjẹ́ tó wọ́n ti bu ọ bàjẹ́ ìlọ́kọ̀ ọjà ìlọ́kọ̀ ọjà ṣe bọ̀ kí ló dé táwọn èèyàn ti máa ń fún ọmọ wọn kí ló wà lẹ́sìn fún inú inú ìtòkú òun náà ti mà kó bàjẹ́ ilé rẹ̀ ló bàjẹ́ ìwọ náà ló bàjẹ́ kí ló mú mọ ẹnìkan ọlọ́run tí a nà ní ọ̀pẹ̀lú orí ilé ayé orí àti àwọn náà gbọmọ lọ́wọ́ torí mùsùlùmí ní dáadáa ni. ó wá ó ní bísíǹsì tó fẹ́ wọ́ọ̀tì tó bí bísíǹsì tó fẹ́ tó bí ní náírà ó tó fẹ́ wọ bí twenty billion naira. ẹni wọn ẹ báńkì pé àwọn tí káwọn wá gba àwọn lẹ́tọ̀ọ́ sí mọ́tò méjì tó bá ń gbọ́ pé ẹ̀kọ́ ń fún mọ́tò tuntun méjì ẹ̀rọ ẹ̀rọ tún rẹ̀ pé wọ́n ti lè wo owó rẹ̀ débi pé ìdí mọ́tò yóò ṣe òkun ọ̀tẹ́ lọ clear o tuntun wo ní láti kí àgbẹ̀ kan wọlé ó já ọ̀rá o ìwádìí àwọn dá o ẹni tí mo sọ yìí in fact ó ti mọ́tò yẹn o àgbàlagbà ni wọ́n ó ní ah, àwọn amú ẹyọ kan àwọn afún ọmọ ẹ ọmọ àwọn ẹlẹyọ kan wọn rò pé ìsáni fún because gbogbo business bá ń sọ ọmọ yìí ni mo dúró kò sí nǹkan kan tó fẹ́ fẹ́ kó ní business yẹn lọ́tọ̀ wọn kí mà ẹ trust me trust me ó wá sọ̀rọ̀ ojú ìdílé sí ó sì lè bàjẹ́ láàrin ìṣẹ̀lẹ̀ márùn bẹ́ẹ̀ six twelve náà tó ti ní gbogbo tó ti gbìyànjú tó ti gbìyànjú láàrin ìṣẹ́jú márùn-ún kọ́ọ̀lù náà ní pé ẹ̀ẹ́n ó sọ bẹ́ẹ̀ yẹn ó sọ bẹ́ẹ̀ ó rí ó gbé ó mú fẹ́ẹ̀sì ìbàjẹ́ gbogbo èso yẹn ní ẹ̀ẹ́dẹ́ ọ̀rọ̀ tó lè ọlọ́run wa sọ fún anabi Muhammad sallallahu alaihi wasallam. ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم ó ti fọkàn táwọn èèyàn kan ó ti jàǹbá rẹ̀ tó bá fẹ́ là fáàfù ánìwọ̀n mọ̀ nípa mo ti kò bẹ̀rẹ̀ parí mo tẹ̀ mọ́ mọ́ do fọkàn kàti mọ̀ wípé wọn yìí tí ìyẹn ti sáwọ́ bọ̀ sa ejò lẹ́ẹ̀mejì. òkò ọ̀bọ̀ lọ́la kọ sá wọ́n bọ̀ sọ́kún kan mọ̀ wọ́n bọ̀ jáde olùgbèsè wọn yà wà bẹ́ẹ̀ ìwọ́n kẹ́ni kankan dà sọ. àpẹẹrẹ kó o lè nàmọ́ láéláé nù. báyìí ní tí mo rẹ̀ nù. yà á ó dàbí ti rí wẹ́rẹ́ ẹ̀ ẹ̀ mọ̀ kí sẹ́yìn bá ti mẹ́mẹ́ àwọn kan máa wà fún ẹ̀ omi ó pọ̀ lára ti ẹ̀jẹ̀ àbí ó láwọn tọ́lá fẹ́ sáàbù ń jẹun tó láwọn ọ̀dọ́ wọn ẹlẹ́bi náà ó ní ìsàlẹ̀ yẹn ó dẹ̀ máa ń dùn ọ́ òun ò ní ẹbí wá omi ó pọ̀ lára ẹ̀jẹ̀ àbí irú omi bẹ̀rẹ̀ ara tiẹ̀ náà omi yẹn pàdé omi tó ọlọ́run tó fánà bíi pé báàbò àníyàn báàbò àníyàn sọ́ọ̀tù lágbára rẹ̀ àwọn sọ́ọ̀tù lágbára rẹ̀ ní afárúwá lélẹ̀ o ó ní sẹ̀rí olùfàwà ìyẹn máa ti dèlé jẹ ọlọ́run kó wa pẹ̀lú wa. tó láti ní bí ọlọ́run tó bá ní bí Muhammad sallallahu alaihi ó ní ẹni yóò sọ wípé ó ní láìláìlá kí ló sọ. تجيب الدين على قلبك تجدا وإن غيرت عن الهوى ماذا وإن غيب عن الحاجز ماذا ó ti wá jẹ́ pé lójú ìyá nìkan lọ sí sọ pé ẹgbẹ́ dáadáa àìrìn yìí àbúrò ní sẹ́wà dáadáa ó ti dúdú ìyá nìkan lójú rẹ̀ wà nínú ọgbà ìyá tí tí wọ́n ń bá wa káàbá sí ilé ẹ̀kọ́ ìtàn pàwọ́ yìí dá wà nínú ọgbà ìyá bà á ń rẹ̀ lálẹ́ àárẹ̀ lórí ló máa dá wà nínú ọgbà ìyá bà á bó ṣe wá rí yẹn wọ́n á fẹ́ fi yọ ẹ̀mí lẹ̀ tó tó ìtumọ̀ hamudu alhamudu aslan wọn ni oní alikasiri kí ni kankan tí wọ́n sọ pé kí lẹ́yìn àròbí wọ́n sọ fún lárúbáwò tó kàn ní pé a àǹtàtà àǹtún tààmù tààmù yìí ní alfa ṣé ẹ̀rí èyí lè máa pa àwọn títà máa rí pa ẹ̀ wọ́n ní nínú màtà nípò fa ọ̀nà àlùmọ́ra àtẹnumọ́wọ̀ olóògbé ni wọ́n ti yẹ o nínú pọ̀ nǹkan bí ní ojú ó pọ̀ lójú òní alhamdu ọlọ́run wa lọ sọ ìyá tí gbogbo tí wàá mọ́tò fún fúnra yóò jẹ ó wá pé òun tó tọ́ mà. wọ́n yí ló yí ni wọ́n ní ìwọ́n bá gbà kiri ìwọ́n bá gbà. ǹjọ́ tí wọ́n gbé ní fún tọ́wọ́ yàrá ìyá ìbámu lóòótọ́ ìyá tó tọ́mọ̀ ó bá a tó wọn wúmọ́dà wúmọ́dà òun làwọn èèyàn kan tó jẹ́ wípé wọ́n ní wúmọ́dà yẹn fún aláàlì yẹn fún aláàkì aláàlì mọ̀bálágọ̀ ha yẹn ó jẹ́ kí ni jàlálà fún alá mọ̀bálágọ̀ àwọn èèyàn tó jẹ́ wípé jẹ́jẹ́ mímọ́ sí àwọn èèyàn ti ní gbogbo ayọ̀ ó lè jẹ́ pé pẹ̀lú ẹnu rẹ̀ pẹ̀lú ìṣàrọ̀ àbí pẹ̀lú ahọ́n lẹ́nu ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ ó ti fi ẹnu bàtà lè ní ìjẹ́ lẹ́yìn ní gbèsè gan àwọn èèyàn sọ̀rọ̀ láàrin ara wọn báyìí ìwé ti sáré lu ẹ̀yìn lọ́mọ wá ojú eré ọ̀rọ̀ kan tẹ̀lé láàrin sùhánilá ọlọ́run ni wọ́n mú mi fún mi hùmà nígbà tí wọ́n mú mi lò wọ́n ẹ̀rọ ìgbà ní àwọn èèyàn jẹ́ lójú pé wọ́n tún gbọ́ ọ̀rọ̀ ìyẹ́fún mọ́tò ṣe kí ni kàṣẹ lè fi ṣàkíyà tẹ̀lé àwọn ṣàkíyà wà onílọ́run ló ní ká ta ọdọ́tù sọ̀bẹ̀rẹ̀ kí ni ká rí antidote rẹ̀ oògùn rẹ̀ ní ọdọ́tù sọ̀bẹ̀rẹ̀ tàbí ẹ̀ṣẹ̀ṣẹ̀ yìí. ó tẹ̀lé wípé àtẹ́wá tí ẹni ní kò fẹ́ ní lẹ́yìn tí wọ́n lè le wọ́n lè mọ̀tàṣà dídùn mọ̀tàṣà dídùn wo ìwé tẹ̀sán ti ẹ̀ ń tẹ̀lé rí títẹ̀ kò wá wà sí eré o. funny enough ẹ ń tẹ́ àzún tó máa gbọ́ nǹkan yìí rọ̀ sọ́dún kan lẹ́yìn fún. láìláì ọ̀la. tó ẹni wá ṣe sùúrù lẹ́yìn bí ọdún mẹ́wàá ẹni yẹn fún ara rẹ̀ ó wà ní yíkú láti gbọ́ nǹkan mi yóò wá ní àkókò ní yóò bí bẹ́ẹ̀. tó bá jẹ́ mi rí yóò ṣẹ̀ṣẹ̀ wá lé wọn ọ̀nà tó fi yóò fi tẹ̀hílà rẹ̀ pẹ̀lẹ́ sáàb pẹ̀lẹ́ kẹ́yìn náà bá ti jẹ́ nílé nípa púpẹ̀ dandan ni kí èèyàn bá ti fẹ́ ṣe dáwà gbọ́dọ̀ yóò kọ́ bẹ́ẹ̀. òkan gbọ́dọ̀ yóò gba inṣàlá inṣàlá inṣàlá bọ̀wò ọlọ́run gbọ́ nù sọ́rọ́ tó lọ́n kàwé ó ní wà mílíọ̀nù náà sì máa ń yẹ kúlù ámà. wà mílíọ̀nù náà sì máa ń yẹ رضي الله جعل فتنة الله جعل الله ما شاء الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم نعم. أوليس الله بأعلم بما في صدور العالمين. والله بني ومن الناس من يقول آمنا بالله ńbẹ ní àwọn ìgbà pé àwọn náà nígbàgbọ́ tó lọ fún ìjà ìdí àtìlá tí ìnira bá kàn lórí pé ń ti dáadáa lórí ẹ̀sìn jáàlẹ̀ fìtìmẹ́ta mẹ́ta àdáàdúlá yóò ní ilé ìrìkú ní ìṣòro súnmọ́ iná o. tí arákùnrin ní ọ díẹ̀ ló ń tọ́ lọ́rùn bó wà láwọn sọ̀hábà ṣe rí. فَإِلَّا أُوذِيَهُ لَا يُجْعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ Sàdádùlá yóò máa fi fífúnà iṣẹ́ ẹnu àwọn èèyàn jẹ́ kí wọ́n ló fi ṣèdédé pé ó bá gbélé lọ ìyàtọ̀ wà lọ́jọ́ ẹ̀rọ lọ́wọ́ bá ń kọ́. Alimam Ahmed bin Hanbal rahimahullah nígbà tó rọ̀ fífúnà pé kọ́lùkù Kùránì dé ṣé mo tún máa kọ́lùkù Kùránì táwọn èèyàn sọ pé Kùránì ẹ̀dá Ọlọ́run ṣé máa dúró wà mẹ́sì. tó sílẹ̀ ẹ̀sìn wọn nẹ̀ tó bá ti gbà pé nǹkan kan bẹnu ọrọ yìí ròyìn yìí bẹ́ẹ̀ ṣe rí lọ́rọ̀ yìí ẹ̀dá ni yìí náà bá ti wá gbà pé ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ni nǹkan ẹ̀ jẹ́ lára bá ìwé méjì wọn dá ẹ bá ti wá dá yẹn dá dá uluwa kabira amma yaqul asfatin kadhabun mujrimuna mushrikun ọlọ́mọ jẹ́ àwọn sínú wọn. tó bá wá táwọn afáàfẹ́ kú sílẹ̀ àwọn èèyàn tó kú lórí ẹni o. ìlú máa ń sọ náà ní ìrírí ọmọ tó dúró dídí tó jọ dọ̀ tó dàbí Muhammad náà tí wọ́n pa sínú tó kú sínú tẹ̀síìnà. wọ́n lè nìyẹn kàn mọ́ sínú síra lórí pé iṣẹ́ wọn fi ni pé al-Qur'anu kalamullahi wàlẹ́ ìtàdí mọ̀kúlò ومن قال بخلق القرآن فهو كافر إذن جي أجنان القرآن كلام الله وليس المخلوق يعني كيف يكون الله مخلوق كيف يعني láàzìlù lùkọ́ọ̀lù mi wípé ẹ̀ ń sọ pé nǹkan kan bẹ lára ọlọ́run tó jẹ́ kí ni màkìrì tó jẹ̀dá ọlọ́fẹ́ tó wọ́n dání. wọ́n sì náwó síbẹ̀ ọba sì ń pa àwọn èèyàn torí ẹ̀ wọ́n pa Muhammad ibn ó kú síbẹ̀ ọ̀dọ́ ìyá ahmed amadu wà láwọn làwọn tó wọn sí lára wọn fi sí ààrẹ náà àwọn táwọn tó sí la wọn nà ìmọ̀ ahmed amadu bèbè pé jẹ̀lẹ̀dóhu ìyẹ́wò kánà sọ ìmọ̀ sí i níjọ́ tí wọ́n ń yàn wọ́n àwọn kan nínú rọmọdọ́rọ̀ ni àwọn kan ní ara ìjọ mọ́ndé ní tí wọ́n mọ̀ tó gbọ́dọ̀ mọ́ àwọn ti di súnà tí wọ́n pé ó dáfà àwọn mọ́ndé lẹ̀ wọ́n ní wọ́n wá fẹ́ ìmọ̀ tó wá fẹ́ sínú lálẹ́ àwọn èèyàn tó wá ní tó jẹ ẹgbẹ́ ní wọ́n ní ah, ẹ kó sì ń tajà mi lè jẹ nǹkan lọ́dọ̀ mi ẹ tó wá kó sì jẹ ń pe kùránì ọmọ fún mi ní ibi tí mo sùn nígbà tí ìyàmọ ẹ̀jẹ̀ lẹ́dẹ̀ nínú ẹ̀jẹ̀ ni wọ́n ti nà wọ́n yìí wọ́n pọ́n ní wọ́n kó àwọn èèyàn tọjọ́ pé títẹ́ ìpínlẹ̀ ìbànú tó bá tẹ̀rẹ̀ wọn ní a ah, fẹ́ǹsì yẹn ò tó dáadáa mọ́ ẹ jẹ́ káwọn mi wá Imam Ahmad alhamdulilayi. فإذا أوذي بالله جعل فتنة الله بعذاب الله wọ́n náà wọ́n jọ kan ẹ̀jẹ̀ wọn ń jalá ara wọn ó wá fún àsìkò tí wọ́n fi hàn ìwọ́n máa fẹ́ lọ fi hàn wọ́n á ní kò sọ́ọ̀lì fi dá ẹ̀ tó ní ẹ̀ tó tó ní ká ẹ̀ náà àfa lọ náà ah, orúkọ kan náà jẹ́ Ahmad bin Ahmad bin Hanbal òun kàn ní atẹ́sì sí ìjọba ó sì ń fi ìjọba fi yájà wọn. Ahmed bin Hanbal Ahmed bin abidua ìwọ̀rọ̀ ọ̀gbẹ́ ẹnu ẹnu ẹgbẹ́ wọn wá ní àwọn ẹ̀jẹ̀ wọn ti jáde afárá fún wọn kò sọ́yìn ti tó fẹ́ jẹ́ kí wọn ìbẹ̀rẹ̀ afá tuntun fún wọn lẹ́rìí àdáfànà àdáfànà á ah, ẹ̀sìn wọn ẹgbẹ́ pọ̀ ẹ wo àwọn ọmọ abóṣe lágbára tó hadathana fulan hadathana fulan hadathana qala salla Umar bin Khattab radiyallahu anhu fi jahrihi aw fi jahrihi nígbà tí wọ́n gún Umar bin Khattab ó kẹrùn ó parí wọn àtúbà ọdẹ rà ní ó ti tó lẹ́yìn sọ̀rọ̀ sẹ́yìn ìjọba lágbára ẹ̀rọ ló sọ́dọ̀ tó jẹ́ Umar ní ìbú àwọn sàájú mẹ́gbọ̀n ìgbàgbọ́gbẹ́ àwọn ọ̀rẹ́ ó ti ọ̀tẹ̀lẹ́jẹ̀ ìgbìmọ̀ ẹni pé kíkà ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ yìí ó jẹ́ náà pé ẹ̀tún èrò òdò ní wọ́n ní ẹ̀kọ́ kí tí ìwọ̀n ti Islam alábàáfẹ́ ọ̀sìn pẹ̀lẹ́rì ẹ̀rù wà láàbá tó dáyà lójú yìí láàbá tó nínú ìdíjọ́ ẹ̀rọ ìlànà ìdìbò jọ ẹ̀wù olú àjọ tó wà bẹ̀ ó já one thousand àbí nahwa òdùmẹ́yì àbí hàlùwà mọ̀kìlẹ̀ náà òdùmẹ́yì àwọn hàlùwà mọ̀kìlẹ̀ Allahu akbar àbí Allahu akbar sallallahu alaihi wasallam kó àwọn kan tún ara ọkùnrin yẹn ti lágbára púpọ̀ à kí ni bẹ́ẹ̀ fi ti ṣe yóò ṣe báyìí èmi ò ti kọ́ ọ́ bí ọlọ́ níbi èsì alágbára tó báyìí náhwa òbìnrin àwọn akíba mọ̀tìbẹ̀ àwọn hazuwa mọ̀tìbẹ̀ náhwa òbìnrin allah eléyìí ó ṣàfihàn pé mo gbà yẹn yẹn mo gbà raditu billahi rabban wa bil islam dinan wa bi muhammadin sallallahu alayhi wa sallam rasulan wa nabiyyan allah allah láti di àyàtí mo gbé sí òsì tí mi lè gbé sí wá sọmọ dòdò báyìí àbóhùn ìdodo díẹ̀ fàhẹ lọ sókè díẹ̀ fàhẹ lọ sókè díẹ̀ sàhẹ̀ lọ sókè díẹ̀ sàhẹ̀ lọ sókè díẹ̀ sàhẹ̀ àwọn tó yà dọ́rùn báyìí báyìí sàhẹ̀ wọ́n á di bí wọ́n ti wá. Ọrùn kò sí ipa ti gbẹ̀rù wáyà ọ̀rùn Alhamdulilayi fàjà àtúrò jẹ̀dẹ̀tù ìyá bàbá wọn bá wọn àbí ẹ̀yà wọn wọn ni ya ahmed ewu tí ìlú yẹn ti tra wà wọn ti di ọmọ mi mọ́lẹ̀ láti jẹ́ ọmọ mi ẹ̀wù bàbá mi jẹ́ kí n bá wọn. ya ahmed kúlà ìnẹ́ka pọ̀kọ̀dọ̀ olùdíkà ilẹ̀ dọ̀rúrọ̀ ó náà ti rí i pé wà ní kò ni ó ní ya ọmọ ta àyà mi. إني نظرت إلى شوقي وإلى عذاب النار فرأيت إني لا أتحمل النار ìyá ipò ó ń dùn mí lóòótọ́ àmọ́ mo kọ̀ǹpìà ẹ̀ sí àná wọn rí pé mo lè ní èrè mọ́ra òkú ilé ìtì gbàgbẹ́ kú fa ìnì lá àtàhàmọ́dù náà torí mẹ́rin ní tí mi ò ní lágbára kí n wọnú ومن الناس من يقول آمنا Àwọn ọjọ́ tó èyí jẹ́ iṣẹ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ tó má kàn bú lásán. Yá báyìí lọ sí wọ́n ṣe báyìí lásán èyí ìgbà ìdùnnú. Ó yẹ kó rí bẹ́ẹ̀ ó kò tó wá ní bọ́ bí ìgbà ti gbọ́ lọ́run jẹ́ pé أحسب الناس أن يتركوا أن يقولوا ولقد فتنا الذين من قبلهم ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الحمد حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون látara bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lè ní inú ọ̀rẹ́ alásùnmọ́ bẹ́ẹ̀ ni pé n tó wà lọ́wọ́ yín nìkan ló fẹ́ràn yín lórí àbúrò àǹfààní kan tí ó ṣe ló fẹ́ràn yín ìyín lé ìyín lé ẹni bẹ́ẹ̀ dàrú sáà náà nílé ẹgbẹ́ rẹ ìtọ́lọ̀ ń sọ yẹn náà ni wọ́n náà ṣe ṣùgbọ́n owó àti ní owó àti àpò ó ti mọ̀ ọ̀rọ̀ ní ayé rẹ wọn kò lọ ìyẹn ti mọ̀ pé ah, àná pé mo wí sí kọjá kí n tó tó wọ̀rọ̀ ilé ayé mi sí wọ lọ́wọ́ ọlọ́mọdọ̀rọ̀ wà lù aláyà so ọlọ́mọdọ̀ pé wọ́n ìlà. wáyé ní ilé kúnlẹ̀. Hómazà ti wọ́n ti ń lè olè hómazà ti lè hómazà o. Hómazà lẹ́yìn tí wọ́n búyàn lẹ́jọ́ ẹ̀ lúmọ́zà lẹ́yìn tí wọ́n búyàn lẹ́yìn ẹ̀. Alẹ́bí jẹ́ màmá rẹ̀. Kí ló ká sọ pé alẹ́bí jẹ́ màmá rẹ̀? Bí lórí àwọn yẹn, ntọ́lọ́ bá ń sọ ní kíkú jẹ kó jẹ́ wípé bọ́ọ̀yà tó fẹ́ ló kó sàkà kó mọ kàmí kan ká mo ń tájọ́ pé mo fẹ́ ní iye báyìí kí n ti fún mo fẹ́ wá owó kí n ti gbọ́ bùkátà báyìí. Títí ìdí ẹ̀kọ́ síra wọn. Ẹnìkan fẹ́ kó ní à ah, òun fẹ́ wọ́ sí four billion dollar àbí one billion dollar ẹ tó sọ ọdún kan láti lọ́wọ́ sí one billion dollar kò sí ó fẹ́ẹ́ kéré kó máa kó sínú wáyé lórí òkú lòun máa sáré alẹ́ ní jama àmàláwù. alẹ́bí jama àmàláwù àjẹ́dẹ́. ìkọ́ sílẹ̀ padà níbẹ̀ jama àmàláwù àjẹ́dẹ́ nítorí padà níbẹ̀ ni pé yẹ́mu náà ò náà sá nínú ìsìfàdà fún ìmáàlì yìí. ní mo ní a a ó ní ọjọ́ mi ti rẹ́kọ̀ọ́ tó bá ti yọ ọ́ olùdarí world one billion dollar yìí ẹni tó kó gbogbo ẹ̀rọ àwọn ọmọ ìṣe pátálá yíyọ twenty seven thousand àìjẹ́ ten dollar ọ̀gá twenty seven thousand naira lọ ẹjọ́ ẹjọ́ ń fọlọ́ bẹ̀yẹ ẹjọ́ ayé yìí ò ní bàjẹ́ mo wọ́n dá sáǹtì mo sọ mo ní gọ́yà wíwà lẹ́yìn ibi tí kí n fẹ́ wọná. الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون àwọn tó ṣe wípé yóò bá débi pé ẹ ló ń gbàgbá ní owó ìlú ah, àwọn ọjọ́ ìjọba ìta jẹ́ ìjọba ìlú tó bá yọ bàtà ń bẹ̀ orí ibi gbá lè fi polówó fún yàn. nítorí ẹ̀ ló fi jẹ́ pé mo ní ní onígbàgbọ́ òdodo gidi ìkọ́ oúnjẹ tó ní kó fẹ́ ní yorùbá ẹ̀ fún wọn kó oúnjẹ tó ní kó fẹ́ ṣe báà. ìfìmọ̀ kò ìyàtọ̀ fún wa ẹni jẹ́ ní ìyẹ̀fẹ́ náà lákàn àmì ló ń kó oúnjẹ tó ní kó fẹ́ ṣe báà ṣé báyìí yẹn yóò àjọ fún ẹ̀sìn ọlọ́run yóò àjọ fún dáadáa kódà ń dá kí ni irú ìtẹ́fà ṣe báyìí kí ni wọ́n kó lọ fún mi. abdullahi bin mubarak rahimahullah ta'ala ó ní ní owó níbi pé ó ṣe sọ́dápọ̀ tó fẹ́ wọ́ọ̀tì bíi ninety million naira lọ́jọ́ kan wọ́ọ̀tì rẹ̀ láyé ìsìn kí ló ṣe ó fẹ́ lọ sí hajj ó sì máa kó àwọn yẹn lọ sí hajj rẹ̀ wọ́n wá ń lọ ní ayé ìsìn wọ́n sọ bọ́ ìlàwó kà sí ninety million naira ó jù bẹ́ẹ̀ lọ wàlláhì ó jù bẹ́ẹ̀ lọ because ẹ ẹ ẹ ẹ yanni equivalent pay tá à ń sọ yìí ó wà ní fifteen million naira as at two thousand and fifteen tá à equivalent ẹ̀ ṣé the same rate ní náírà ṣe wà So that ó ti ní three two or even more than that ní ìfẹ́ exaggeration ìjẹun lọ pé owó tó pọ̀ bẹ́yẹn ìfẹ́ kó di exaggeration more than ninety million naira níjọ kan bóòlù títí wọ́n wá lọ sí hajj wọ́n wá bẹ́ẹ̀ náà wọ́n wá ń bi àwọn tí wọ́n jọ ń lọ pé ẹ̀rọ àwọn kí ló kú àwọn oúnjẹ tá a fún ẹjẹ wọn ní àwọn ọmọ bàbá kí ló kù tó ti bàjẹ́ ẹyẹ làwọn máa ń jẹ jẹ́ bí chicken tó ara yìí àwọn ọmọ ajẹ báyìí tá à ń jẹ wọ́n máa ń ta ọ̀fà fẹ́ yẹ tó wọ́n ti tọ́ wá ti bá wọn ó rò ó tẹ wọn gbé lọ náà nù. wọ́n ní àwọn ẹyẹ kan ti bàjẹ́ wọn èyí tó ti bàjẹ́ lọ dùn wọ́n wá tó àpá àmì ó gbọ́dọ̀ dájọ́ fún mi pé ah ìwọ mi wọn amóbìnrin yẹn dé ó ní màá bí kìyà àrègbè kí ló dé ìnà ha haramun alayki nípa tó fẹ́ jẹ ìyẹ̀wò mi ó ní haramun lakum wa halalun lana ẹ̀yin ní haramun fún alálùlẹ́ máa pè báwọ̀ ibi báwọ̀ sí amman ẹ̀rí qala qala Allah azza wa jalla. إنما حرم عليكم الميتة إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله أبا نعم فمن اضطر غير باغ أبا وما أهل لغير الله به إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل بغير الله فمن اضطر غير باغ ولا عاد. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله والمنخنقة والموجودة والمتوسلة والنطيئة وما أكل السبع وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق فاليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم في مخمصة فمن اضطر في مخمصة غير متجارة gbogbo ọ̀rọ̀ tọ́lá bá kà kalẹ̀ yìí. ọlọ́mọ ni ìwọ ni wọ́n tóbi máa alé inú ẹ̀ ṣéwà tọ́lá. tóbi mẹ́ta ayé tó tóbi mẹ́ta ayé tó الميتة ودم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة تربية والنفيها وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصف وأن تستقسموا بالأزلام ذلكم فيكم ọlọ́wọ́ni wọ̀mọ̀nì tó rọ̀ fi màkàmásọ̀tì. ẹni tí ara bá ní fi màkàmásọ̀tì á ah, kúta àwájú ẹ̀. lẹ́yìn ìrọ̀mọ̀tẹ̀já ni fẹ́mi èsì ìjẹun tó ti wù tẹ́lẹ̀ ọlọ́ni kò sẹ́sẹ̀ fọlá ismaili ìgbó ìtọ́nu sọ́ọ̀tù wàkọ́ ọ̀rọ̀ ìjọba yẹn fọlá ismaili. obìnrin wọn kò sèfà abúlé mbara pé àwa ti wà nípò òun wà sọ pé ẹfún five hundred thousand fẹ́lẹ́ mọ àwọn sálàfà táwa ó rí pé a àlìjánà ló dé thirty three náà ní tó o bá sí iye tó kù tá a lò báyìí yóò tó yẹ ó ní iye tá a ti lò tó nǹkan báyìí ní tó kù lọ́wọ́ ara yìí tó gbé wa kan yọ owó tó lè gbé wa padà sí ilé gbogbo tó bá kókó fóbìnrin wọn ní àníkí ájì mọ́ ni ájì ní àjẹtù náà àrí ìkànnà ájì wà rè lọ́dún yìí olórí ìlú olùgbọ́ yẹn àwọn òròkú tá a bá ti débẹ̀ ilé lọ́nà la ṣe wá àwọn sọ́dọ̀ kọ́kọ́ àpẹẹrẹ fún yẹn tó kàn bá ilé mú yẹn ṣe kó ṣe déédéé àánú ọlọ́run bẹ̀rẹ̀ ẹ̀ fún ẹ ti fi kọ́ wákàn yẹn so Abdullahi bin Mubarak ó ṣe irú sọ́dọ̀ kọ́ bá wọn ọ̀rẹ́ lánàá wàlẹ́bí jẹ́ màmá máa láwù àdàdà yàtàbù ànàmá láwù àkàlàdà yàtọ̀bà náà mọ́lẹ̀wọ́ àkàlàdà ni pé ó rò pé owó yìí bóun bá ṣe ní lọ́wọ́ à òun lè fi búlọ́ọ̀kì gbogbo àbúrò wá fẹ́kàn láyọ̀ àlèkè àmọ́ wọn kọ́ ọlọ́ni kálá làyò gbàgbà nàfẹ̀ fẹ́tọ̀mà à làyò kó gbàgbà nàfẹ̀ fẹ́tọ̀mà à sì ń sinú mẹ́ta tó ń pè ní fẹ́tọ̀mà. يعلمون ظاهرا من الحياة الدنيا وهم yá wọn ka ilé mélòó ìka mélòó mélòó yẹ wọn ọ̀hún ayé àfẹ́rẹ́ tó ń gọ̀ fún ọ̀ká fi owó wọn ra àlìkè àmọ́ wọn wò létí. à tó bá ti ná bí ẹni bá kéèyàn bá kọ́ bí yàn ṣe kó jọ yẹn tó máa ń kọ́ bí yàn ṣe ń nà ìṣẹ̀bílilá ìṣẹ̀bílilá níbi táwọn kan tàbí bákìrì wà Umar wà Usman tí wọn fẹ́ ṣẹ̀kẹ̀ kan fún ẹja gbogbo àlùjànnà ọlọ́run kó dàrẹ́ tiwa tí èsì wa lóore tí èsì wa láǹfààní náà. náà ọlọ́wọ́ jẹ́ wípé làyé bàdánà fi ìtọ́ mi. ẹnlẹ́ lẹ́yìn bàdánà fi ìfúnpá náà. màánà làyé kó bàdánà fi ìfúnpá náà. a kì bọ̀nù iná kankan tó ní fúnpá náà. fúnpá náà yìí òun náà bí àná wọ́n yàtúmù yàtúmù ṣe wọ̀ ìtàkìrù. iná kan ni ìran náà ni àmọ́ náà yẹn o àwọn kan dára kátì àtàlì sàlùwà àwọn mí dára kátì rọ́bì àlùwà iná wà ní dára kátì ó lọlẹ̀ ó tọ́mọ̀ ní ìjọ tó bí ẹ̀lú ìdìyàn lọ́lọ́dàkọ̀ rẹ̀ nù kùránì ọlọ́dàkọ̀ jahannam lọ́nà tó pọ̀ jahannam fẹ́ tó more than seventy places ọlọ́run ti sọ sakọ́r ọlọ́run fẹ́ sọ tó máa sàrà kọ̀ọ̀kan fi sakọ́r ọlọ́run sọ bómi iná eléyìí náà ó tọ́mọ̀ iná tó ṣe déédéé àwọn ahun olùfẹ́nu bàyàn jẹ́ láyé bí ó ṣe wá jẹ́ káwọn náà fẹ́ náà gbé wọ́n fi ń bá àwọn ẹ̀jẹ̀ yẹn ọlọ́run ní iná yìí tí èèyàn bá kan sí nǹkan yóò gbé nǹkan yẹn tó fi délẹ̀ yìí ìwé tó yẹ máa dojú ẹ yóò dojú olùwà sọ pé lẹ́yìn bàbá náà fi ó tọ́mọ́ wà má àdúrà ọ̀tàlẹ̀ ó tọ́mọ́ ní ọlọ́run kan ni o tó bèrè bèrè alẹ́ ti sàpọ̀lù alẹ́. ẹnlẹ́ ti sàpọ̀lù alẹ́ ìlà. mọ́sálà pọ̀lù lélẹ̀ àwọn afáàní inú àlìkèyàmọ̀ yóò máa jó ara ẹ̀yìn jẹjẹrẹ ìnira ti bẹ̀rẹ̀ láyé sì rèé ìnira tó wá ti lè bẹ́ẹ̀ ni èèyàn tí nìyá bá ti lè débi ẹ̀mí gẹ́gẹ́ yẹn ó sùn ṣùgbọ́n bẹ́ẹ̀ ibi bẹ̀rẹ̀ ni wọ́n ti wá bẹ̀rẹ̀ fáwọn ọmọ náà so òun ló fi jẹ́ wípé yes ara ó gbádùn ẹ̀mí ló jìyà sílé ayé ọkàn la fẹ́ satisfy láti máa fi ìgbádùn fara ìgbà yẹn lọkàn ó ti máa gbádùn lálùkù ẹ̀ mọ̀ ọkàn ó máa jìyà ara ó máa jìyà ọlọ́wà ni iná fútọ́nà yóò ju ara dénú ọkàn wá wo láyà mú tó fi yá wà láyà. يجنته تكو لا ينبذن في الحطمة وما أدراك من الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة انتو جاكو سنة يبعجو يجدن وقان تطلع على الأفئدة يجدو على دن وقان أها إلا عليهم الصلاة نعم هي على ذي المبدلة ọlọ́run níbẹ̀ ni wọ́n máa wà ọ́ sí ahmedin mumadada ọlọ́run níbẹ̀ ni wọ́n máa wà ọ́ subhanahu wa ta'ala ọlọ́run máa ṣe ní ibùgbé ẹnìkọ̀ọ̀kan wà ọ́ ọlọ́run ṣe ní ibùgbé ẹnìkọ̀ọ̀kan wà ọ́ so àwa ti mọ tá a lè fi bọ́pò ń bẹ̀ àti mọ tá a lè fi bọ́pò ń bẹ̀ níta lè fi bọ́pò ń bẹ̀ rẹ̀ òun náà ni ká ṣọ́ra níbi gíbà ká ṣọ́ra níbi gíbà sásọ́ra níbi mọ́ sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn láì dáa a ká mọ̀ fẹnu ba àwọn èèyàn jẹ́ ẹlòmíì mọ́ sáì tó fi ṣe tẹ́ ẹ bá lẹ́nìkan tó súnmọ́ yín tó fẹ́ràn yín fóun bá ti súnmọ́ yín súnmọ́ yín sí yín ẹ àmọ́ ọ̀gá akínà sọ fún pani akínà sọ fún ẹ̀yìn pani yóò sì bàárẹ̀ yín jẹ́ yóò sọ tí ò dá pani àlálùkù rẹ̀ nǹkan ayé ni ìtumọ̀ ọ̀pá ńtọ́lọ́ fi bínú náà nìyẹn nǹkan ayé ni bí kó rò pé oore kan bẹ tó yẹ kó dọ́wọ́ tó tí ò dọ́wọ́ tó oore kan bẹ tó yẹ kí wọ́n ṣe fún un tí wọ́n ṣe fún un oore kan bẹ nǹkan ayé ni ọlọ́run ní ká máa ṣe bẹ́ẹ̀ ká ní sùúrù ká ṣe sùúrù sùúrù yìí ọlọ́run bá ní tó pọ̀ lọ́wọ́ yóò fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run abẹ́ ọlọ́run kọ́ ọlọ́run wa. alimami uh, muhammadu ni sọdá fi amadi muhammadu wọn ni hadi jumla yajuzu an si fatani. sàlùsàtà lìnàrìlà a lè gbé kí nǹkan sọ pé jẹ́ sífà fún iná tí ọlọ́run bá ti ń sọ̀rọ̀ náírà lọ ìlú kọ́dà bìdí ní àtìfín wọ̀nyí ìgbà tó kún àmùsànífàtàn ìsìnáfàn ìtìdáìyàn wọ̀tà sí ìdẹ̀fà in ومؤتدى اسم مفعول من أوسد الباب إذا أغلقه نار الله المؤتدى iná tó jẹ́ pé kò ní ibi tó ń gbà jáde mọ́ fìyàn bá ti wọ̀ bẹ̀. bimana outside albag nígbà tó máa sọ pé yẹn ti rẹ̀ kùn aglakọ̀hù. wàyíkọ́l asọ́dà bí hamzatayi ìhdáwùmá asliya wal ukhra hamzatu ta'diya yíkọ́l asọ́dà albag sulasiyan wàlá yíkọ́l wasọ́dà alwa bilwa bimana aglakọ̀. so mú sọ́dà yìí o ti ní pé kán sọ wípé náàrù lọ́ọ̀lì mú sọ́dà mú òkú yọba yẹn inna ha alayhim náàrù lọ́ọ̀lì mú kọ́dà alẹ́tì tàbí alal afida eh? inna ha alayhim mú sọ́dà mú sọ́dà pàǹsọ̀ yìí inna ha alayhim mú sọ́dà bí mánà inna ha alayhim mú bulakọ̀ yóò iná yóò gbó wọn dáàbò ni ọlọ́mọdé àwọn náà gbogbo tó bá wà ní wa tá a lè fọ ọ náà kọ́ ló ń kó gbà pọ̀ lọ́wọ́ kan wa ọlọ́run kò ṣe wá lọ́mọ àlùjẹ́ náà so alimusada ni so tani b'a so t'a pe ni tuma musada bi mana maana muglaqa innaha alayhim nasara afaani fi amadin yani fi amadin yumaddada yumaddada hal imma min damir alayhim fi hal kawnihim fi amadin aw mufiqu mawquqi fi amadin kama yufaqu almasjun المغلظ عليه ó tún túmọ̀ sí wípé a lè tún wípé àwọn tó wà nínú iye o wọn à ní kẹwàá ń bẹ̀ lásán wọn ó dè wọn mọ́ bẹ́ẹ̀ ni Allahu wọn ó dè wọn mọ́ bẹ́ẹ̀ ni ó tún ṣe túlẹ̀ pé àwọn tó wà nínú iye o wọn dìbò wa ni ó ṣe alágbára tó máa gbọ́ o ó mú yìí pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tá fojú di àwọn ó ti fojú di pé a eré ìwà ẹgbẹ́ lágbára tó bá yẹ o ní ọlọ́run yìí ni iná iná iná iná iná iná iná ọlọ́mọ fi ṣe àbẹ̀wò fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ dákun atẹnumọ́ ìkọ́fẹ̀ṣẹ́ tó kọ́mọ̀ ni bẹ́ẹ̀ mọ fẹnu bà àwọn èèyàn jẹ́ ó rọ ẹnu lọ́rùn bá ti sọ tó ẹ kọ́ mọ fẹnu bà àwọn èèyàn jẹ́ ẹ̀ṣẹ̀ tó kọ́mọ̀ ni ẹ̀ṣẹ̀ tó kọ́mọ̀ ni ọlọ́run dákun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tó bá ti sọ tó yẹ bá ṣe jí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe ṣe kàfárà rẹ̀ ṣé ìgbìmọ̀ ẹ̀ sọ ojú ẹsẹ̀ ẹni ò bá tí ì gbọ́ sí ní pé tí mo sọ̀rọ̀ rẹ̀ dáadáa ẹni tó sọ fún mi nìyẹn ah, ká ó sì wá ní orí báyìí ó sì ní orí báyìí ó sì ní orí báyìí ó sì kó òfin tètè kí á jákujàku tó sọ yẹn tó bá jẹ́ pé ti gbọ́ ìgbọ́dọ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ lọ́tọ́ ra foríjì wọn. èyí tí wọ́n ní anabi sọ kíkọ́ lọ náà àdìsá bóra bí ọ̀la ní kówà nù Bukhari kówà nù Muslim náà ìwà máa ń káànà láwù tó ń ní hmm, nǹkan wálé yatahallalhu al-yawm ó lọ sọ́dí ẹ̀tọ́ fún ara rẹ̀ lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ yóò qabla an ya'tiya yawman ọjọ́ kan tó dé la dirham la laysa kama dinarun wala dirham kò sí owó jẹ́ náà kó tó di pé wọ́n wá sọ wípé àgbógbó orí tó ṣe pátá kó máa di ẹ̀sán fún kágbájá tí o bá ti wá ní orí rẹ tó bá ní wọ́n ti ní kí ni òkú àmú ẹ̀ṣẹ̀ nìyẹn ẹni tó pààyàn ìwọ náà wo ní sìn wo ọmọ alápàtà tó wà lẹ́wọ̀n yìí ọmọ alápàtà yẹn sìn wá dúró ẹsẹ̀ tó ṣe gbèsè yẹyẹ láyé ẹgbẹ́ lọ sẹ̀yẹ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín wọ́n gbọ́ nínú òyìnbó wọ́n gbọ́ ní China tí wọ́n fẹ́ lò wọ́n gbọ́ ní Africa so wọ́n gbọ́ ní France ọmọ àbúrò ọmọ yìí kò fẹ́ẹ̀ sí ibi tí Yorùbá tẹ́tù sí láyé fún wọn kiri ẹni tọ́nà fẹ́ẹ́ fi tẹ̀sí ni ẹ̀sùn gidi ni o kò fẹ́ẹ̀ sí ibi tí Yorùbá tẹ́tù sí láyé fún wọn kiri èmi ò tí Nàìjíríà gbà tó fẹlẹ̀ àwọn tí ìyá ń ṣe ọmọ Nàìjíríà rárá ló sọ fún mi èmi ti rí o tó wá fi hàn mí pé ó pè ó pè mí wá ní kí n wò ó kódà ń sọ pé ètò àṣùṣà kò gbọ́ yorùbá o kódà kò gbọ́ english kò gbọ́ english ó wù ní french news news french ló ti wò tó lè mọ̀ ní ẹ̀yẹ rẹ̀ bó wá ṣe pé rẹ̀ tí wọ́n ti wá ṣe jíra rẹ̀ kó wá díẹ̀ díẹ̀ dáhùn máa ní ọ̀sẹ̀ ìdílé lọ́wọ́ máa ní irú ẹ̀sẹ̀ yẹn tó yẹ kó gbà bẹ̀rẹ̀ kan á náà gbé gbogbo irú ló ti bàjẹ́ tó gbé áá. Ah, torí ẹ̀gbà tó nìkan sọ fún asánà ìbájú pẹ́ nìkan ṣe bíra rẹ̀ nínú ẹgbẹ́ tó wọlé nìkan wà ní ọ̀sán níta níbi ní ìdókòwò tó gbogbo jímọ̀ rẹ̀ ó tó fẹ́ mi ní fún dàbí mi apẹ̀rẹ̀ tó dá nípa ẹgbẹ́ mi ọlọ́mọdé ọ̀rọ̀ wa rí ọlọ́mọdé ọ̀rọ̀ wa rí wọ́n kọ́lá قال هي الأدهم وأخرج ابن أبي حاتم عن ابن عباس قال الأبواب هي الممددة وأخرج ابن جرير عنه في الآية قال أدخلهم في عمل ومدت عليهم في أعناقهم فشدت بها فشدت بها الأبواب أنا wọ́n di àwọn kan mọ́nà وأنا wọ́n nílé jáde bẹ́ẹ̀ wọ́n náà lọ́wọ́ ti jẹ́ ọlọ́run ẹ bá kí wọn pa wọn lórí náà padà sí ìtumọ̀ àdìmọ́ sọ́dà ọlọ́run mọ́dọ̀rọ̀ wa lóru. ọlọ́run ṣe wà lẹ́yìn tí ń ṣe gbígbọ́ ó lágbára níjẹ́ kí n take time wà báyìí ìjẹ́ ká gbé ẹ̀jú tí mo pé wọ́n fẹ́ sọ ní ilé kóbá mọ́ sọ mọ́ da mọ́ sọ̀rọ̀ tó dà ní ẹ̀mí jù Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmah إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته